ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <clears throat> من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 lọ́ọ́ máṣá ìfi ìmọ̀ súnà náà mọ̀ wá kó fi ẹ̀mí wa rilẹ̀ lórí òdodo ẹ̀ kárí ṣe adákẹ́ lórí ẹ̀ níjọ́ tá a bá jáde láyé kọ́lọ́wọ́ mi jẹ́ àgbègbè láàárín àwọn ọmọlẹ́yìn anábì sallallahu alaihi wasallam nítẹ̀síwájú lábẹ́ àlàyé wádìí sọ́kàn tá a fẹ́ kí mùsùlùmí ó ní tí imam albarbahari tó ń júwe àdìsọ́kàn àwọn ẹni ìṣáájú nírètí pé tá a bá mọ̀ ọ́ káwa náà lè kápá títúwá òṣèjọ fún wọn ó kì wá ń lọ amẹnubà lánàá wípé ó láwọn nǹkan mẹ́rin kan ẹ̀sìn ní àwọn èèyàn fẹ́ fi wọ́n ṣe ṣùgbọ́n àwọn ní máa ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ tí ò bá kíyè sára ó ní kínní bẹ́ẹ̀ alifọ́nsọ́fà kéèyàn máa fi ọgbọ́n orí ẹ̀ kó máa fi gbọ́ nǹkan yé kó wá mọ ìgbàgbọ́ lórí àgbọ́yé tó gbọ́n lórí ọgbọ́n orí ilé ẹ̀ àbí ọgbọ́n orí ẹ̀ nìkan tí kìí ṣe pé ọlọ́run ọba ló sọ ọ́. Quran kalẹ̀ àbí hadith kalẹ̀ tó ń ju irú àgbọ̀lé kéèyàn ọmọ ẹ̀sìn ẹ̀rẹ́ lórí yẹn. ó ní kejì tó yàtọ̀ díẹ̀ sí bọ́lọ́sọ́fà òun náà ní àlàáfíì ẹ́ tàkàdímù làákùn alẹ́ nàkùn kéèyàn ó fẹ́ máa fi ọgbọ́n orí ṣe àjọ. fáwọn nǹkan tí ọlọ́run ọba sọ táwọn ẹbí sọ pé <clears throat> ẹ ká gbogbo ẹ nígbà ká káwọ́ sókè pé ọba tó ní wá wa òun ló sọ̀rọ̀ yìí òjíṣẹ́ ńlá tó mọ̀ jù wá lọ òun ló jíṣẹ́ ẹ̀ yìí kéèyàn wá fẹ́ fi ọgbọ́n orí kó fẹ́ máa fi jọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmẹ́bí wípé èyí tó bá bá làákà òun mu nínú ẹ̀ òun á èyí tí ó bá ti tako làákà ipò òun òun àgbàdàmù ó ní nǹkan kẹta òun náà n'i alifilham kéyìí ó máa gùn lórí pé ẹ̀mí máa ń bóun sọ̀rọ̀ kó wá nígbàgbọ́ sí ẹ̀mí ẹ̀ níbi pé ẹ̀mí òun kì gbogbo bá ti rí tó bá ti fóun àgàgà tẹ́lẹ̀ tí ní eléyìí bá ń bá jà tó bá lọ jẹ́ àfa ló ṣì rẹ̀ lọ́nà ló ṣì ẹ̀mí rẹ̀ lọ́nà a ní eléyìí wọ́n ń pè ní alìsílhàn àwa ṣàlàyé pé ó pé oríṣi méjì o bíbánisọ̀rọ̀ ẹ̀mí tó ń jẹ́ ìlhàmù yìí ìkan wà tó jẹ́ dáadáa èyí tó jẹ́ dáadáa bẹ̀ òun náà ni pé sẹ́mi bá bá ní sọ̀rọ̀ ká ṣe nǹkan tá a wá wòye sí àkọsílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kí lọ́lọ́run sọ kí lànàbí sọ àwa rí i pé ohun tẹ̀mí ń pa wá láṣẹ ká ṣe yẹn ó wà níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmẹ́lì. a ní àpèjúwe eléyìí ohun tí Abu Talha ṣe tóun àtìyàwó ẹ̀ tí wọ́n gbé ìbá oúnjẹ tí wọ́n ní nílé tí wọ́n fi tọ́jú àlejò tá àmẹ́lì sọ́ńdọ̀ bá wà lọ́sọ̀lá parí sí wọn kì í ṣe pé àyà Quran kan ló pa aláṣẹ tó tó ṣe bẹ́ẹ̀ tààrà kì í ṣe pé àdìsí kan ló pa aláṣẹ tó tó ṣe bẹ́ẹ̀ tààrà ẹ̀mí ẹ̀ ló sọ wípé aṣáájú ẹ̀dá ò gbọdọ̀ mọ́nà fóun tó fóun ò tọ́jú ẹ̀ fóun wá tọ́jú ẹ̀ ìṣe tó ṣe yìí ọlọ́run torí ẹ̀ sọ ááyà kalẹ̀ pé wọ́n yóò ti rúnà alẹ́ àmì òṣèlú bọ́lá òṣèlú àti ìlú kọ́kọ́ ọlọ́run ti sáǹpù irú ẹ̀ ní fífẹ́ fi ẹlòmíì ṣáájú níbi dáadáa ṣíṣe kí àbúkọ́lá ṣù ilham ni ó jẹ́ ilham dáadáa. àwa ní ìdàkejì ilham <clears throat> òun ni ilham tó jẹ́ pé àṣetán ní máa wí kiri lẹ́nu ọlọ́run ní wà ìmẹ̀ṣẹ̀yà bíi. فيوحون إلى أوليائهم ليجدوا فيوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون وإن أطعتموهم إنكم لمشركون قل شريعة ṣẹ̀rí àwọn ṣẹ̀yàpín àwọn èṣù tọ́lọ́wọ́n bá dẹ fẹ́ni tí ó bá sórí ibú tó bá ti yan àmì lọ́nà àwọn èsì wọ̀nyí lẹ́yìn oṣooṣù ìlà àwòlíyá èyí àwọn náà máa ń wọ́n máa ń sọ̀rọ̀ táwọn tí wọ́n mú ní ọ̀rẹ́ tí wọ́n mú láàyò wọ́n máa ń sọ̀rọ̀ fún wọn lẹ́yìn ohun tí wọ́n wá ń sọ fún wọn lẹ́yìn yìí ó ní lẹ́yìn jáde wọn kò kí wọ́n lè máa fi bá jiyàn èyí tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo kí ni ìtumọ̀ eléyìí ẹni tí ṣètọ́nù bá ń darí ẹ̀ yóò máa dàbí pé òun náà lẹ́nìkan tó ń gba kí ń fún ni á dédé ronú kan kankan á fàyọ níbi tó ń bọ̀rọ̀ àfa àtìgbà kọjá fún òpá nǹkan yẹn yọ ẹ máa wá ṣèmọ̀ wípé àfa tó kọ ní kí ó gan kò tú ọ̀rọ̀ ní ìbáyìí òun náà kọ́ ọ́. aya yìí sọ pé àwọn ṣàyàfín àwọn èṣù àwọn náà a máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ fáwọn tí wọ́n lẹ́yìn rí kí wọ́n lè máa bá yín jiyàn ó wá ní wọ́n ń àfa àkùnmóhun tóbi ìbá ti wá ń ṣẹlẹ̀ sẹ́yìn náà wá ń tẹ́tí gbọ́ ìsọkúsọ tí wọ́n ń sọ fún yín ṣe mun wo fídíò Sheikh Kamaruddin Yunus ní alẹ́ àná wọ́n ń dá àfa kan lóhùn kí làfa yẹn sọ àfa yẹn ní ní owó afọ tà àfa yẹn ṣùgbọ́n Sheikh Kamaruddin Yunus kúrò tó gbọ́ lámọ̀ wọn àfa odidi ọ̀nà ọlọ́run ọba sọ Quran kalẹ̀ mi ò rò pé àfa kan wà lórí ilẹ̀ ayé mi ò gbọ́ rí tó jiyàn pé inú Ramadan ọlọ́run ọba sọ Quran kalẹ̀ kódà àwọn ọmọ wẹ́wẹ́ tó lọ lé kéwú wọ́n ń kọ́ lórí wípé oṣù ọ̀wọ̀ oṣù tọ́lọ́wọ́n bá sọ Quran kalẹ̀ torí pé ááyà Quran wà tó lè kó o tó ní ṣáàrù Ramadan lẹ́bi

àti pé ìmísí ṣèitọ́nù náà ló gbé ní o àti pé ó kà ń bì kan táwọn ọ̀tẹ́ ẹ̀sìn kọ́ síbẹ̀ ní tó wáyé pé ẹnu tiẹ̀ làwa ti gbọ́ a ṣe èméjì nípa pé ohun táyà yìí ń tì wá ń lọ ẹ̀ sọ́rọ́pù hood òun ló ń ṣẹlẹ̀ sí ońtọ̀ ẹni tá à ń sọ yìí kan náà òun náà ni mo wo fídíò ẹ̀ ní nǹkan bí ìjẹrin àbíjà tó ní ọlọ́run ọba pàṣẹ ká kírun ọ̀ràn yàn lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ò fi àkókò sí ọlọ́run ò fi àkókò sí a kàn rí i pé ànábì máa ń kírun àṣùbà lásìkò kan àwa náà sì ń tẹ̀lé e ṣùgbọ́n ọlọ́run tó pàṣẹ ká kírun ọlọ́run ò fi àkókò kan sí èrò wọ́n á kọ́kọ́ wo pé kí ni nǹkan tí àáfàá yìí lè gbà lérò fún tó bá jẹ́ pé tó gbà lérò ni pé detail àkókò detail yẹn ni pé fífọ́ wẹ́wẹ́ fífọ́ àkókò yẹn sí wẹ́wẹ́ ká lè mọ̀ pé ìgbà báyìí pàtó ló bẹ̀rẹ̀ ìgbà báyìí ló pin sí báwọn afúnni kíkì fi ṣàlàyé ẹ̀ fún wa tó bá jẹ́ nǹkan tó gbà lérò nìyẹn ọ̀rọ̀ náà lè wọlé ṣùgbọ́n kò súnmọ́ tó jẹ́ yẹn ló gbà lérò nìyẹn pẹ̀lú bá a ṣe mọ àpá ọ̀ torí pé tó bá jẹ́ kí fọ́tí ọwọ́ yẹn ló gbà lérò mi ohun tí ó máa túmọ̀ sí ni pé àwọn nǹkan tó ta kókó nínú Quran hadith ahmedi ìṣesí ahmedi sunna ni ó máa pọ̀ sí wẹ́wẹ́ tó bá jẹ́ nǹkan tó ń sọ nìyẹn ṣebí nǹkan táwa náà ń sọ nìyẹn ṣùgbọ́n a mọ ẹni yìí lẹ́ni tí máa ta àwọn àpò ní hadith nípa tó ti pè wọ́n lórúkọ burúkú pé wọ́n wá yẹ́sìn padà ní òpùrọ́ ni wọ́n ní ò jẹ́ ká ṣé ohun téèyàn bá tó mọ̀ nípa àbá lèèyàn fi máa tú ọ̀rọ̀ ẹ̀ ohun tá a mọ̀ mọ́ ni ò jẹ́ ká lè bá tú ibi tó rẹwà yìí tó ń jẹ́ pé ohun tó súnmọ́ jùlọ tó máa sọ náà ni pé ọlọ́run pàṣẹ fákìrùn ànábì ló ṣẹ̀ ń wo táyìn tó ń kì sí torí náà káàkó ní hadith wọn wá dé ta ló wà ní géèkì ẹjẹ bá lọ́mọ ẹ̀kú ń bẹ̀ káàkó ní hadith wọn ṣẹ̀ wá dé bó ṣe wá sọ nìyẹn o ó ní more than three hundred years later ẹ̀ Imam Bukhari ó wá ń sọ fún wa pé ìran àtúbà ìgbà báyìí ìgbà báyìí ṣóun ni ó máa sọ̀rọ̀ fún wa tó ń jẹ́ kó yọ bíi pé bẹ́ẹ̀ ni ó ń ká àròkó ń sọ náà ló ń sọ tó gbàgbé ni wípé ọlọ́run bá ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta wa aqimi as-salata fi tarafayi an-nahar wa zulfan min al-layl. kùránì sọ fún wa pé ẹ̀rí irun aṣẹ́ ní ọ̀ràn ọ̀nà tá a fi àkókò yìí tó gbàgbé áyà mi ni àbí kí ló kú ní ìlọ́gbà tó ń sọ̀rọ̀ yìí tó ní ọlọ́run kan ṣe ìlú lọ́rùn rẹ̀ ní òfin àkókò yìí. ayé àtẹ́jọ́ pé bọ́mọ ọwọ́ kan bá kà á ìtumọ̀ ẹ̀ clear ọlọ́run tún ní kírun fún ọlọ́run ọba níbẹ̀rẹ̀ ọjọ́ àti nípẹ̀kun ọjọ́ àti lápá kan alẹ́ ṣé lẹ́yìn náà tó sọnù mọ́ lọ́wọ́ ni yóò máa túmọ̀ sí pé dájúdájú kọrí ìbúrúkú kan jókòó dúró àbá yìí tó ń gba kéwú fún ilhamu mi ṣùgbọ́n ilhamu ṣètọ́ni ṣètọ́n ló ń kì í pé sọ nǹkan táwọn kan ò sọ rí tó bá tún ronú kan kankan kó rí kó tún ṣàjòjì tí gbogbo ẹ yóò tún fi yà pé a tún sọ ọ́ tó bá sì sọ ẹ máa rí inú ṣe sí ẹ pé ó ń sọ fún yín pé ìmọ̀ lòún sọ sílẹ̀ yẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ rí ó ní hijab hijab hijab kò sí nínú àṣẹ ọlọ́run ọba fún mùsùlùmí níjọ́ náà tó ń sọ gbogbo àwọn àfáàrí wọn jáde sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fún létí ẹnìkan yìí náà ẹ máa tàwọn lọ bí nǹkan mẹ́ta ẹnìkan yìí náà ló ní hijira hijira hijira tẹ̀ ń pariwo yẹn abubakar kó bá nàbì ṣe hijira gbogbo àfáàfáà mọ̀ lẹ́nu wọn kò lórí pé fẹ́ẹ́nà abubakar ló sì kejì iṣẹ́ ńlá láti Mẹ́kà wá sí Mẹ́dínà ó ní kò rí bẹ́ẹ̀ ká ló ń gba tó fún rẹ nìyí ká bá ń bá rí wá ni pé ó nígbà tá à nàbì tẹ̀ ó ní kọ̀ràn kí fẹ́ẹ́nà abubakar àti Umar máa banújẹ́ lórí ikú ànábì ó ní gbogbo ẹ̀ ní tiwọn ó rọ̀ wọ́n báwọn ó ṣe jẹ khalifa wọ́n kọ́kọ́ pa òkú ànábì jìnnà wọn ò tiẹ̀ rí sí nǹkan kan èyí máa wá ṣe mọ̀ pé irú ilham burúkú wo ló ń bá ẹ̀mí ẹni yìí dà tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ bàbá fóun àtàwọn àfa ńláńlá tá a mọ̀ lórí sínà tẹ́nu wọn kò lé lórí pé bẹ́sẹ̀ islam ti fi kọ́ ni nìyí òun lòun wá ń sọ ìdàkejì ẹ̀ tó sì ń sọ tó sì ń mú tọ́ka ẹ̀ sì ń balẹ̀ sí pé ọ̀rọ̀ lòun sọ. tó léyìí máa jẹ́ àpèjúwe ilham burúkú tí imam barbahari kì wá ń lọ wípé yóò máa da ẹ̀sìn mú fẹ́ni tó ní àti fáwọn tó ń tẹ́tí gbọ́ tí kì í bá ṣe pé àwọn kọ̀ọ̀kan láǹfààní pé àwọn àfáà ń bọ́ síta tí wọ́n ń tún ọ̀rọ̀ tó bá sọ tí wọ́n ń tún tò lẹ́mìí àwọn èèyàn ibi táwọn èèyàn kó àga sí ẹni tá à ń sọ ìjókòó sí ibi tí wọ́n kò sí wọ́n fẹ́ẹ́ lérò wípé òun náà ni olórí àwọn àfa nílẹ̀ Yorùbá ohun tó bá sọ náà lẹ̀sìn Islam sọ ṣùgbọ́n níṣe tó wá bẹ̀rẹ̀ gbogbo kótókótó yìí ó ṣe ń yí àwọn èèyàn ni wípé ah, àwọn ti mú ọ̀rọ̀ ẹ̀ ọjà àyà àpọ́nlé tó tọ́ sí i àwọn tó ní làákà inú àwọn ẹ̀dá wọ́n mọ̀ wípé nǹkan kan ti bá a tí kì í bá ṣe pé irú òun yẹn ló sọ kì bá jẹ́ pàmò àbá kéékèèké kan nìkan ni wọ́n wá ń sọ gbogbo ìsọkúsọ fún wọn kà sílẹ̀ yìí tó ń lọ bí ilé ìlú ó jẹ́ pé ẹnìkan ṣoṣo náà ló sọ gbogbo àwọn ìsọkúsọ yìí ó dá mi lójú kì í ṣe pé wọ́n ò pè láláìmọ̀ kan wèrè ni wọ́n ò pè sọ̀rọ̀ pé aláìmọ̀kan tún ṣẹpẹrẹ aláìmọ̀kan lè ní làákàyè ṣùgbọ́n kó má mọ̀ mo ní wúlò ní wọn kò torí pé àwọn nǹkan tó ń takò yẹn kì í ṣe nǹkan káàkáà tọkọlọ ẹ pé ó gbọdọ̀ máa takò báwa ṣe wá sọ yìí kì í ṣe ká fi bú o a fi ń pe àwọn tí wọ́n yí pátákì ìpìlẹ̀ nínú àwọn tí wọ́n yí ká àwọn kọ̀ọ̀kan wà tá rí àmì pé ohun táwa rí làwọn náà rí ìkànnù wọn afa Yahya Al-Fulani ó jáde síta ó lóun rò wípé àṣàṣì ló bá ọmọ ìyá àwọn ṣé mo pé tábà tún ní lágbájá tó ń sọ̀rọ̀ ká ó dàbí pàtàkì ìbá ohun tá à ń sọ ni pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ èyí sọ̀rọ̀ ẹni tí ọpọlọ ẹ̀ pé àbí ẹni tó fẹ́ pọ́nlé alásàṣì ló bá a ṣùgbọ́n ní tó bá rò pé kì í ṣẹni sàpọ́nlé tọ́ sí àmì hàn ah, ọpọlọ ẹ̀ ṣe kí ni o ó ti yí torí pẹ́ńtílà káyẹ̀ bá pé gbogbo àwọn kan tá a kà sílẹ̀ yìí a ní retí iṣẹ́ ká gbọ́ ní ẹnu ẹ̀ ẹrú sàn ọlọ́run ìkìlọ̀ rèé bí ilham ṣèpán bó ṣe léwu fẹ́ni tí ṣèpán jókòó sí bẹ́ẹ̀ náà ló léwu fáwọn tó ń tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ táwa bá ń gbọ́rọ̀ ẹ̀ à ń gbọ́ ká tá a ti ní ojúṣe pé ká tún ọ̀rọ̀ ṣe lẹ́mìí àwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ pé lọ́pọ̀ ìgbà tí n bá ṣe kọ́gbà mo máa ń mẹ́nu bá ìkan àbí mi tó tún sọ tó tún sọ báyìí o ní tó kọ̀ rẹ̀ sí o ẹ wá wo thousands of àwọn ọmọ tó wá jẹ́ pé ilé kéwú ẹ̀ ni wọ́n ń lọ tí wọ́n torí ibú àti wọ́n torí ibú bẹ́ẹ̀ sì ni àwọn òbí tó bá àwọn ìdílé kéwú àníyàn dáadáa ni wọ́n ní tẹ́sí pé ó wu àwọn náà káwọn ọmọ àwọn ó jẹ́ àpá à ń fàkókò yìí bẹ gbogbo àwọn bàbá wa jẹ́ pé àníyàn dáadáa tí wọ́n ní tẹ́sí ni wọ́n fi dá ọmọ sírú ilé kéwọ́ ẹni tá à ń sọ yìí kí wọ́n tún ọ̀rọ̀ kéwọ́ ọmọ wọn rò ó torí pé kì í ṣe àáfàá yìí nìkan ló ní problem ìbá jẹ́ nìkan ló ní problem tá à ń sọ yìí ni a máa nírètí pé àwọn àáfàá tó ń kọ́ àwọn ọmọ yẹn lè kí yẹn táwọn ò bá ti rí bíi tiẹ̀ ó ṣeéṣe káwọn ọmọ kọ́ ẹ̀kọ́ gidi ṣùgbọ́n ẹ̀mí ń sọ fún mi pé àwọn tó jágbá àáfàá lè kí yẹn náà làwọn tó máa ń jókòó ẹ sì rí i pé kò sọ̀rọ̀ òwò nìkan tó sọ tí wọ́n á fẹ́ takò ó wàláàyè ò tí ì gbọ́ wípé ó wá sọ̀kọ́kú sọ kan bára ṣe ń ṣe lè kó máa bò má sọ tó kíkan nínú wọn àti ká ṣe ṣe ọ̀nà fún un lọ ẹran ti tẹ̀sí báyìí mi ò tí ì rí. ó ń júwèé fún mi pé bí wọ́n ṣe rí yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n á ṣe rí ilé kéwú wọ́n ti fẹ́ máa fáwọn ọmọ yín ní iṣẹ́ yìí ní kí wọ́n lọ kọ́ tó ń jẹ́ ẹ̀sìn Islam. òbí tó bá fẹ́ tó fẹ́ dáadáa fọ́mọ ẹ̀ kó jọ kówó yìí sí tí mò ń sọ yìí. a fi àkíyèsí ẹni ká mọ̀ wípé àníyàn ẹ̀ dáa fẹ́sì ló ti fọmọ sílé kéwú ṣe bá níyàn àwọn òbí ló dáa tí wọ́n ṣe ń yọ ọmọ kúrò nílé ìwé nígbà táwọn missionary tí wọ́n sọmọ di kiri ó bá níyàn ṣe nígbà yẹn bẹ́ẹ̀ náà láfẹ́ kó ní sìn ilé kéwú tó bá ti jẹ́ pé bídíà ló fi ń kọ́mọ ohun tó lè sọ níbi kékeré ló fi ń kọ́mọ àyà Quran ló ń bó ọmọ láyà láti máa takò ibẹ̀ yẹn ṣe ibi tó tọ́ káwọn ọmọ yẹn ti ké wo ó wa. so nínú àwọn nǹkan tí Imam Barbahari tó sọ pé ó máa ń kó ìdúdú bá àwọn èèyàn àwọn nǹkan bíi ilham a máa sọ pé ara ń sọ̀rọ̀ fóun tó sì ti gbà wípé ara tó sọ̀rọ̀ ìkẹrin nínú ẹ̀ òun ni alkarama a ní ìpínlẹ̀ fọlọ́sọ́fà ìkejì ní máa tún ọpọlọ tí kò tọpọlọ òde láti máa fi fẹ́ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àmẹ́bí kálẹ̀mọ̀ ìdágbà náà ẹ̀ ìkẹta òun ni alilham ẹ̀mí tí ó máa sọ fún mi pé ṣe báyìí ìkẹrin bẹ̀ ni ohun tí àwọn àpá ń pè ní karama kí ló ń jẹ́ karama kẹràmà ìṣe ọlọ́run ni lára àwọn ẹrú ẹ̀ tó bá yàn láàyò ọlọ́run á ṣe ìṣe kàyéfì yóò wá gba sẹ́wọ̀ lọ́wọ́ a máa wá pè mọ́ ẹrú yẹn pé ó ṣe nǹkan kàyéfì ó ṣe nǹkan èèmọ̀ kan àwọn tó bá dúró ti ọlọ́run tí wọ́n jẹ́ òbáàdì àwọn pilọ̀n pilọ̀n tí wọ́n ráyé sá tí wọ́n pẹ̀lú kúrò ń bi èròkérò wọ́n kó gbogbo oríkèéríkè ara wọn ró kúrò ń bi ní máa lò wọ́n síbi tọ́lọ́run ò fẹ́ ẹ̀sìn yé wọn wọ́n fi ọlọ́run ọba ṣe tájẹ́ẹ̀tì gbèsè ayé wọn láì sí ìkú ọlọ́run máa ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan jẹ́rìí pé ẹni tòun ni wọ́n. karama yìí ọlọ́run ló máa ń pè ẹrú lọ́wọ́ kì í ṣe ẹrú fún rẹ̀ ló ń ṣe é ẹ̀jẹ̀ wọn á fún ní àpèjú èrú ẹ̀. nínú àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam sàhábà kan tó ń jẹ́ Imran bin Husayn Imran bin Husayn ẹni tó kódó ìbáàdà púpọ̀ wọ́n ní àwọn òfẹ́ ẹ̀mọ ìbáàdà kan. tọ́lọ́hún òbí wa Imran lọ́rùn ó kún bí ìbáàdà débi pé Hasan al-Basri abẹ́nìkan náà àwọn àfa Basra ó ní kán bá ní ọmọ ànábì Ádámù máa ń jọ màláìkà ni àwọn sọ pé Imran ń tún bẹ́ẹ̀ súrà màláìkà lórí níbi tí ìbáàdà rọ̀ lọ́rùn yìí wọ́n ní <clears throat> ìkànnà àwọn ará bẹ́sọ̀rà tó súnmọ́ dáadáa ó ní òun fẹ́ tọ́jú àṣírí kan sí lọ́wọ́ òun ò ní fẹ́ kó sọ fún ẹnikẹ́ni lókun ìgbà tóun bá wà láàyè tí ó bá sọ ọ́ ó ní kó fẹ́ lẹ́yìn tóun bá ti kú tán kí nìdí ìdí ni pé ó ń fáyà pé kí òun bá sọ nǹkan yẹn táwọn ará zamani òun bá ti lè gbọ́ nípa òun wọ́n á fẹ́ máa sọ òun di òòṣà wọ́n á fẹ́ máa bọ òun yóò di fitna fún wọn. àáfàá téèyàn bá gbọ́rọ̀ ẹ̀ nípa ẹ̀ ó ṣeé ṣe kí gbogbo aráàlú kí wọ́n lọ máa sùn sílẹ̀ pé àwọn wá tọrọ àdúrà látara ẹ̀ wọ́n sọ di òòṣà àjọbọ torí ẹ̀ ó di nǹkan òun sọ fún mọ̀tọ́rì fún àbùlá ó ní jẹ́ kí n kú kó o tó sọ tó o bá sọ fún o bá sì wù ẹ dákun má sọ fẹ́ni fẹ́ni kéde nǹkan náà ó ní tóun bá ń rìn lọ àwọn màláìka máa ń sálámọ tó o tóun ohun yìí wọn kódà àwọn àfáà kan wọ́n ní ohun wọn nìkan kọ́ ló máa ń gbọ́ pé ó máa ń fi ojú rí wọn èyí wàá rò pé ṣé sàhájà kan lè sọ ọ́ àkọ́kọ́ ni pé àwọn sọ̀hábà yàtọ̀ sáwọn tí ànábì fúnra rẹ̀ tó sọ wípé wọ́n ṣe kan àbí míì nínú àwọn tá a lè kà sí wọn lọ́rùn tó yẹ ṣẹlẹ̀ àwọn àkóhùn hadith wọn ní ọdún ni wọn wọn kì í ṣẹlẹ̀ tí máa parọ́ ọ̀rọ̀ tí Imran wa sọ yìí ó wà nínú tírà Sahih al Muslim àwọn àfa ńláńlá àwọn àfa oníhadith àmọ́ kankan nínú wọn tó sọ pé sọkúsọ ọ̀rọ̀ ni wọ́n lóòótọ́ ni wípé Hasan al-Basri òun náà jẹ́rìí sí wípé olóògbòdo ni sọ̀hábì pé ohun tó sọ nípa rẹ̀ yẹn òótọ́ ni wípé àwọn màláìka máa ń sálámọ̀ sóhun òun sì máa ń rí wọn ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba mọ̀ wò tó nílò láti ṣe ìwòsàn ó fi àlùkẹ́yù ṣe ìwòsàn kí ló ń jẹ́ kẹ́yù kẹ́yù ni kéèyàn ó ti rin kéèyàn ó ti bọ̀rọ̀ iná tó bá gbóná kéèyàn wá fi jó ibi tó bá ń dunni ní ara àwọn lárúbáwá máa ń fi ń ṣèwòsàn láyé àtijọ́ ohun tó fẹ́ jẹ lọ́dọ̀ tí wọ́n ń bì yìí òun nìkan táwọn ìyá máa ń ṣe kí wọ́n á fi àkísà wọ́n á fi lé orí láńtà tó bá gbóná wọ́n á máa fi ba ìwọ́. ó ní nígbà tóun wá bẹ̀rẹ̀ sí ní ṣe kẹ́yù òun ò wá gbúrò àwọn ànábì wa níbi kan wípé àwọn ìjọ mẹ́ta kan wọ́n á wà jẹ́nà láláì ní iṣẹ́. ó láwọn làwọn tó jẹ́ pé wọn kì tọrọ pé kí wọ́n ṣe rúkẹ́ àbáwọn. rúkẹ́ àtàǹjẹ̀mú bá kó sí yàn lára ó kọjá ní tí dókítà lè wò ṣùgbọ́n tó bá ń kí àyà Qur'an àbí àwọn àdúrà táwọn ẹbí recommend sẹ́ni táǹjẹ̀mú bá kó sí lára ara ẹni yẹn kì í jẹ́bi tí àǹjẹ̀mú lè ti fara sílẹ̀ á padà jáde kúrò lára ẹ̀ kéèyàn ó ṣe rúkúyà sẹ́ni tí àǹjẹ̀mú bá kó sí lára kì í ṣe wọ̀ súnà ni ṣùgbọ́n kẹ́mi tó rò pàǹjọ́ ní tó sì ń lára kó wá tọrọ pé ẹ ṣe rókèá fún mi ìyẹn làmẹ́bí ń jẹ́ pé wá pé àfẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ tọrọ rókèá ó túmọ̀ sí pé àǹjọ̀nú tó kó sí lára yẹn kò tí ì ràdọ̀ bo ọpọlọ ẹ̀ ó sì mọ̀ pé nǹkan kan ń bá òun jà ló ṣe lè tọrọ pé ẹ ṣe rókèá fún mi lópin ìgbà tí làákàyè bá ṣì wà pẹ̀lú ẹ̀ afẹ́kùn fúnra rẹ̀ ó ṣe irú kí àyànfún rẹ̀ ni. ó máa ké Quran láṣẹ bẹ̀ wá pé ẹni tí ò bá mọ Quran ké nù wa ládùúgbò wa yìí ó yẹ kó máa fọ́ ojú báyìí rìn. tó bá ní wọn ọ̀tún tí lè kéwú ni ò jẹ́ kó mọ pàtàkì ẹ̀ níṣẹ́ tó ń fara mọ́ ọ̀dọ́ wa yìí ó yẹ kó ti yé àǹfààní kó tún wá kọ́ Quran yẹn lọ́fẹ̀ẹ́ àti fún wa láàárọ̀ sátidé àti sunday wọn ò tí mùsùlùmí kan bá wá wà ìsìn tí ò lè ké kọ̀ọ̀nán ó túmọ̀ sí pé kí ló nǹkan tá à ń sọ yìí bá ṣẹlẹ̀ sí kò tiẹ̀ lè ṣí kíra ọlọ́run ọba kó máa ké bí ò tiẹ̀ nímọ̀ túmọ̀ ẹ̀ kíké lásán tóun tó ń ké ò bá mọ̀ túmọ̀ ẹ̀ àǹjọ̀nú tó ń rọ̀jò ẹ̀ lórí ó mọ ọrú ẹrù tóun rù tó kò ní lè jókòó sára yẹn ibẹ̀ á gbóná mọ́ lára ló fi jẹ́ pé àwọn tí àǹjọ̀nú bá kó sí lára tí wọ́n bá ń ké Quran lé wọn lórí ẹni tó bá witness ibi tó ti ṣẹlẹ̀ rí ẹ̀ẹ́rì tó ń tọ̀ wọ́n á máa ké á máa kíbò sí pé ó ń yàn lára torí pé ara yẹn ń gbóná ọmọ bọ́n ṣe ń ké Quran lé àǹjọ̀nú ẹ̀ lórí ẹni ẹ̀kọ́ ló ń sọ̀rọ̀ mọ́ àǹjọ̀nú ara ẹ̀ ló ń sọ̀rọ̀ náà bí Quran ṣe wá ní dáadáa tó ń fi ń yá àǹjọ̀nú lára ẹni tó bá kó tó yìí ànábì ti kọ́ wa pé ẹni tó bá ní bùkátà tó rọ́píà tó wá ń ṣe fúnra ẹ̀ tí ò tọrọ pé ẹ wá ṣe fún mi ó ní ṣe yẹn ó jọ ọlọ́run ọba lójú torí pé ara tó bára lọ́lọ́run ọba ni ọlọ́run ní irú àwọn bẹ́ẹ̀ wọ́n wà nínú àwọn tó máa wọ àlùjẹ́nà láláì ní ṣèṣirò iṣẹ́ àwọn kìíní nìyẹn àwọn kejì alẹ́bí náà láyé fẹ̀gbọ́n wù àwọn tó jẹ́ pé wọ́n kì í tọrọ pé wọ́n kì í fi irin gbóná àbí iná wọ́n kì í fi wá ìwòsàn nínú hadith kan ànábì ní kò dáa ni ṣùgbọ́n kì í ṣe pé kì í wo àìsàn in tó túmọ̀ sí ni pé yes ó lè wà efficacious ṣùgbọ́n kò dáa tó aṣáájú ẹ̀dá òfẹ́ ká máa ṣe hadith Imran yìí ó wá ń jẹ́rìí sí nǹkan tá ànábì sọ ó ní nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní fi kẹ́yù ṣe ìwòsàn òun rí i pé àwọn màláìkà yẹn sá fóun ṣẹ́rí gbogbo wa pátá náà làwọn màláìkà ń dókòó sí o hadith kan wà tá ànábì sọ yìí pé kò sídìí kan táwọn èèyàn ti kóra jọ tí wọ́n ń ka tírọ̀ ọlọ́run ọba tí wọ́n ń rán àwọn létí ojúṣe wọn tẹ́sán ọlọ́run àti tó jẹ́ pé àwọn màláìkò wàá yí wọn ká wọ́n ó máa rẹ ìyẹ́ sílẹ̀ sí wọn wọ́n ó máa tọrọ àforíjì ọlọ́run fún wọn ó jẹ́ ká nígbàgbọ́ pé báwa náà ṣe wà ń jòkó yìí àwọn màláìkò ọlọ́run wà pẹ̀lú wa ṣùgbọ́n kí ni ìyàtọ̀ láàárín bí wọ́n ṣe máa ń wà pẹ̀lú Imran bí wọ́n ṣe ń wà pẹ̀lú àwa àwa ò gbọ́rọ̀ wọn a sì rí wọn sójú karama tọ́lọ̀ wá sí fún Imran ni pé wọ́n ní ó ń bọ̀ ọ̀rọ̀ wọn ó wá di sọ fún mọ̀tọ́rì pé a ah, èèmọ̀ kan ṣẹlẹ̀ nínú o báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣe kẹ́yù mi ò gbọ́rọ̀ wọn mọ́ wọ́n ní kó tó wá jáde láyé nígbà tó stọ́ọ̀pù kẹ́yù tí ò ṣe mọ́ ó ní òun dúpẹ́ fọlọ́run pé òun tún ti ń gbọ́ sálámọ̀ wọn padà kíní yìí àpèjú nǹkan pè ní kàrọ́mà nìyẹn now um, Imran tó experience tó experience yìí kò máa fọwọ́ sọ̀yà sẹ́nikẹ́ni wípé òun lè pe ohun màláìkà jáde ó kàn ń fúnyàn ní ìròyìn ni pé èyí tó ń ṣẹlẹ̀ tó láṣẹ ní ọlọ́run ló ń ṣe é kì í ṣerú yẹn náà yàtọ̀ sí Imran sọ̀hádì kan wà tó ń jẹ́ òfẹ́yì ọmọ òfẹ́yì wọ́n ní òfẹ́yì ó lọ bá òjíṣẹ́ ńlá lálẹ́ ọjọ́ kan pé kó bá ń gbọ́ bùkátà kan ó wá pẹ́ lọ́dọ̀ ànábì sọ́dọ̀ láwà sílẹ̀ kílẹ̀ ti ṣú nígbà tó máa jáde lé ànábì ó jẹ́ kan nínú àwọn ọjọ́ tí sọmọ máa ń dúdú kírákírá òṣùpá ò jáde ó wá kó bó ṣe fẹ́ fi ọ̀pá tẹlẹ̀ délé wọ́n ní àdéédé lórí pé bóun ṣe na ọ̀pá báyìí orí ọ̀pá ń tàn mọ́lẹ̀ bíi torchlight ó fi délé ẹ̀ hadith yìí òun náà wà ní sahih muslim àti kíra imam bukhari kíní ẹ̀ ń tan ìmọ́lẹ̀ tó fi dé ilé ẹ̀ eléyìí ni kọ̀kọ́ Usaid ibn Khudayr wọ́n ló jókòó ńjọ́ kan ó ń ké Qur'an ọmọ ẹ̀ jókòó tì í ẹṣin ẹ̀ wà níbi tó so mọ́lẹ̀ sí àgbédé lórí pé ẹṣin ẹ̀ ń rìn ó ń rìn káàkiri bí ìgbà tó ń sá fún kankan ó wá call attention rẹ̀ sí pé ah, kí ló ń dá ẹṣin yìí láyà tó fi tí ò fi síbi tó wà wọ́n nígbà tó dìde ó lóun wá gbójú òkè òun wá mo rò pé ọwọ́ alẹ́ ni kí ní ìṣẹ̀lẹ̀ òun wá rí pé bí ìgbà tí kùrukùru òjò kó sarajọ sí ọ̀gọ́gọ́ bí tó ń jókòó sí ṣùgbọ́n nǹkan tó ṣe òun lè mọ̀ ni pé òun rí nǹkan ìmọ́lẹ̀ bí ìgbà tí wọ́n the globe sínú yẹn ó wá sọ fún ànábì nígbà tó ń jọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ o nígbà tí mò ń mo rí i pé kí n bá ti ń ké kùránì lọ ẹṣin yìí á máa tá káàkiri kí n bá ti wá dáṣẹ́ ara ẹ̀ á wá balẹ̀ tí mo bá tún ti bẹ̀rẹ̀ sí ní ké kùránì á tún máa tá káàkiri ànábì wa ní ohun tó ṣẹlẹ̀ ni pé bó ṣe ń ké kùránì yẹn ó ń dùn máwọn màláìkà kan wọ́n wá tẹ̀ra wọn jọ lé ẹ lórí kùrukùru tó rí tó jọ tòjò yẹn àwọn màláìkọ̀ ọ̀hún ni kì bá jẹ́ pé òye kùránì yẹn ké kílẹ̀ ti mọ́ ni ó láwọn màláìkọ̀ ọ̀hún ò bá wà ń bẹ̀ tó jẹ́ pé ara ayé náà kò ní ní wọn báyìí kàrámọ̀ nìyẹn ó fẹ́ ìdẹ̀kọ́ ló ṣe é ọlọ́run ọba ló ṣe é ó gbà sí ọwọ́ ẹrú kó fẹ́ fi kàrámọ̀ yẹn pọ́n lé ní ìyàtọ̀ láàrin kàrámọ̀ òdodo àti kàràmà òpùrọ̀ òun làwọn fẹ́ ká mọ̀ yìí. àwọn eléyìí ohun tó ṣẹlẹ̀ sí wọn ó ń ṣàwọn náà lè mọ̀ ẹni tí kìíní ìṣẹ̀lẹ̀ sí òun gan ò fẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ ó ṣe sáré lọ bá nẹ́bí bá nẹ́bí wa ń sọ fún pé à dáadáa ni tó ṣẹlẹ̀ sí ẹ. ṣé ẹ rí àwọn àpá tó jẹ́ four one nine àwọn ni ó máa sọ fún yín pé àwọn ní kàràmà àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí. torí pé àníyàn tí wọn pẹ̀lú fáwọn ní kàrámọ̀ ni pé wọ́n fẹ́ kọ̀máǹdì rẹ̀sẹ̀tì yín wọ́n fẹ́ kẹ́ ẹ fà wọ́n sí ipò tó jẹ́ pé kò sáṣẹ kan táwọn máa pa yín ẹ ní iye àwọn lọ́wọ́ ẹ̀wò tẹ́ẹ̀sì máa jẹ́ àṣẹ yẹn àwọn àfáàfin ní ohun tá a fi máa mọ ìyàtọ̀ láàrin kàrámọ̀ òdodo àti kàrámọ̀ ọ̀rọ̀ òun ni pé nọmba wán ẹni tí kàrámù òdodo ń bẹ lára ẹ̀ òun kọ́ ni ó máa fọwọ́ sọ̀yà pé mo lè ṣe báyìí àbí mo máa ń ṣe báyìí kódà tí kàrámù yẹn bá ń hàn sí kò ní í fẹ́ káwọn èèyàn ó mọ̀ kí wọ́n má bàa taro òun ṣẹlọ́n bá a ṣe sọ yìí pé Imran bin Hussein òwú kí wọ́n mọ̀ pé òun máa ń gbọ́ ohun àwọn màláìkà káwọn kó má bàa sọ òun bí òòṣà àwọn tí wá láwọn tó fẹ́ parọ́ kàrámọ̀ láti fi máa tọrọ àpọ́nlé sí ìtọ́ sí wọn àwọn ó máa sọ fún yín pé nígbà báyìí àwọn ṣe nǹkan báyìí fẹ́ni báyìí kódà bàbá kan ń ròyìn ẹnìkan tí wọ́n mú lọ wọṣẹ́ ó nígbà tí wọ́n délé ẹni tí wọ́n lọ bá tó bá wọṣẹ́ yìí ohun tó kọ́kọ́ ṣe wọ́n lè mọ̀ ni pé odidi odó odó tí wọ́n fi ń gúnyán wọ́n dojú ẹ̀ bolẹ̀ wọ́n wá hàn jẹ òwú òwú òwú òwú tutù cotton wool ni wọ́n wá ni wọ́n ni wọ́n rin wọ́n fi hàn jì odó báwo ni cotton wool ṣe yí tó ó máa lè hàn jì odó nǹkan tó ń fi ń sọ fáwọn àlejò tó wá bá ni pé agbára kan ni òun lò yẹn àlejò tó dẹ̀ wá báyìí ó tó sọ pé nǹkan báyìí lòun bá wá ó ti ń pe orúkọ ẹ̀ mọ́ ìyá tó bí ìwọ ńlágbájọ ọmọ tàmọ̀dò ṣé mọ̀ pé títí ìbáṣẹ ń tẹ́sì yé ó ti ra gbogbo ẹ̀mí ẹ̀ ẹni à káwọ́ sókè yìí á sọ̀rẹ́ńdà pátápátá pé ó ti rí nǹkan ọ̀sẹ̀ ń tẹ́sì ìbáyé wàláì tí wọ́n dánwò yìí kò jọ wá lójú idán ni iṣẹ́ àwọn àjọ̀nù ni àmẹ́jì ti jẹ́ kó yí àwa pé wọ́n máa ń gun sánmọ̀ lọ wọ́n á fẹ́ máa yí kádàrá ẹ̀dá gbọ́ oríṣìíríṣìí tó bá wá gbọ́ òdodo kan wọ́n á fi àìmọye irọ́ wọ́n á fi pọ́n ọ. so ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá bá àwọn eléyìí pàdé wọ́n bá ní kó pọ̀ ọkọ̀ ẹ̀mí ẹ̀ láwọn lọ́wọ́ á wọn á wọn lọ́wọ́ so kàrámà òdodo àwọn àfáà ní ohun a fi dà mọ̀ yàtọ̀ sí òun ni pé àwọn tó máa ń ní kàrámà òdodo ẹ ṣàkíyèsí pé wọ́n máa ń ṣọ́ òfin ṣẹ̀ríà púpọ̀ àwọn nǹkan tẹ̀mí pẹ̀lú ní kí ẹnì má fún ó jẹ́ pé òdodo ẹ̀sìn ni ẹ̀sìn ká mú ní ìjọ tó lọ́n bá ta wá sí làwọn ti tahajjud ìrun dùhà ìjọ tó bá rọ̀ wá lọ́rùn ni ìrun sùúrù ẹ̀kọ́ kan ni àwọn tí wọ́n ní kàràmù òdodo gbogbo àwọn ìbádà wọ̀nyí ẹ rí i pé wọ́n máa ń dún mímọ́ wọn gbogbo ntọ́lọ́wọ́n bá ní èèwọ̀ ni àwọn kì í béèrè pé ṣé wọ́n ní haramu ni àbí màkúrò ọlọ́run ò fẹ́ ànábì kí wà ń lọ ẹ̀ wọ́n á jìnà sí pépépépé wọ́n ní láàfù mọ̀ yìí pé kàrámà tó bá ń ṣẹlẹ̀ sínú wọn kàrámà ẹni tó gba tọlọ́run tó rọ̀ tọlọ́run tọlọ́run wá ń fi ọlá hàn lára ẹ̀ ni àwọn àfáà kejì àwọn tó jẹ́ four one nine wọ́n ní àwọn lẹ́ẹ̀ máa rí tí ó máa ṣe nǹkó tako tíṣẹ̀rí àpaláṣẹ tẹ ẹ bá wá gbóyà láti bí wọ́n lérè pé ànàkùnmọ̀ lọ́à a sì gbọ́ pé haram ní kí láyà àwa máa ń ta tuntun bá lọ́dọ̀ ọlọ́run a jẹ́ pé ìwọ ló mú ní dìdìrín tó bá ya dìdìrín ó yẹ kó o mọ̀ yàtọ̀ láàárín àáfàá tó ń bẹ ṣiṣẹ́kíṣẹ́ yìí àtàwọn ẹni ọlọ́run tí karama òdodo wà lára wọn àwọn lẹ́ẹ̀rí tó jẹ́ pé ohun tó jẹ́ dáadáa tẹ́sán sì wá sí àwọn fúnra wọn lè má ṣe é wọn láwọn ní kan tà wọn ẹ̀ẹ̀kan lọ́dún táwọn bá tilẹ̀kùn mọ́lí táwọn bá yàn án gbogbo dáadáa tẹ́yìn fi ọdún kan ṣe yẹn náfìlà ọ̀pá méjì yẹn àwọn ti fi kó lọ tó bá jẹ́ náfìlà òdodo kò sẹ́nikẹ́ni tí ẹ kó ju ẹ̀ fún aṣíwájú ẹ̀dá ni tó bá jẹ́ aṣíwájú ẹ̀dá ló ju ẹ̀ fún wa kí ló ń sẹ́ṣà tó òfin ní jẹ́ káwa náà ó mọ̀ ọ́ torí ẹ̀ ẹ̀ afẹ́ká kíyèsára nípa pé àwọn nǹkan tí wọ́n kó àtàkì ìfẹ́ yìí wípé táwọn èèyàn bá ti jẹ́ sẹ́ni àwọn ọ̀rọ̀ wọn tí wọn ò sì gbàgbọ́ yẹn kí làwọn nípa ẹ̀ ó súnmọ́ kí wọ́n ti di tó ń jọ wọn kí wọ́n máa ẹ dákun àkíyèsí ni wọ́n ń pè wá sí wípé ó wa o lọ débi tẹ́sí oṣù bàjẹ́ ó ṣeé ṣe kó sọ pé jẹ́ pé àwọn nǹkan táwa náà ti kàn ju wa wọ́n á jọ ẹni tó lè fi gbé wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe yahoo yahoo irú àwọn àfáàní wọn máa ń wá kiri àwọn òwò àpò oníṣẹ̀rí àjẹ́ tí bá bá àpò oníṣẹ̀rí à tí wọ́n láwọn ní nǹkan táwọn fẹ́ kó ṣe fáwọn àbóyá wọ́n sọ tó wá ní sọ ní ẹ̀ máa ìwọ náà máa wá sí mọ́ṣáláṣí wọ́n lè kò ṣe kúrò wájú ẹ̀ torí irú tó ń bá wọn sẹ́yìn fọ́lá wọn wá àwọn ń wẹ́n tó máa fọwọ́ sọ̀rọ̀ fún ọ pé kíní ẹ̀ máa dáhùn lójú ẹsẹ̀ ṣáà ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí la fi sọ pé àwọn ọmọ yahoo yahoo wọ́n rò páwọn smart but ó yá wa páwọn ló bọ́ jù àwọn làwọn afá burúkú yìí máa ń rí tọ́jú àwọn èròjà ẹbọ wọn a máa kó mọ́ ní tí wọ́n fi ṣiṣẹ́ fún wọn wọ́n mọ̀ pé wọn ò dá kan mọ̀. ìlú ìlú wọn tẹ bá pàdé ẹ̀ wàláì ẹ máa ṣe mọ̀ pé ìjọ wo lọmọkùnrin yìí jẹ́ tìtó yìí tẹ́sí rẹ̀ ó lè máa dùn látọ̀ kó máa wọlé kò dẹ̀ ń ṣe ní kẹmọ̀ tó máa ń kírun tẹ́lẹ̀ àwọn tó mọ̀ máa ń pẹ́ òsì ah, bẹ́ sọ́wọ́ ni o ọ̀sán gbọ́ngàn lẹ́nu ẹgbẹ́ ọ̀pọ̀ níbi yìí yóò kéde ìbú àwọn tó ń katẹ́ bí o mo fi ń ṣàpèjúwe bó ṣe máa ń ṣẹlẹ̀ yìí ó ti yé torí pé àwọn àfáàkà àfáà yẹn wọ́n máa ń yan iṣẹ́ lé wọn lọ́wọ́ tí wọ́n ní kí wọ́n máa ṣe wọ́n lè má fi pàtàkì irun mọ́ ọ̀tún á yan iṣẹ́ kan lé lọ́wọ́ láti jẹ́ dìbò ó lè jẹ́ bíi pé òótọ́ làwọn ń ṣiṣẹ́ làwọn ń koná mọ́ nítorí pé káwọn bá koná mọ́ torí ẹ̀ ó di ọwọ́ wa wọ́n wá pè wá sákèésí wọ́n ní nínú tí máa fà á tí bídíà fi máa ń gbalẹ̀ láwùjọ ẹ̀dàkùnrin jẹ́ ká gbọ́ dáadáa ká lè jọ wá solution sí wọ́n ní aljahal àìmọ̀ ojú dúdú nípa ẹ̀sìn àìsímọ̀ àbí àìtórí ìmọ̀ tóbi méjì àbí ìmọ̀ tó wà tí ò dá lórí báṣíwájú ẹ̀dá ṣe fẹ́ ká kọ́mọ̀ nǹkan mẹ́ta ọ̀dọ̀dọ̀ yẹn àìmọ̀ ni pé èèyàn ò lọ lé kéwú àbírú ilé tó ń tó lọ ilé ike tí gbogbo wa náà gbà kọjá ilé tó àdúgbò tí yẹ kí tá a bá lọ àákàn máa hó gbòòrò kùránì tá à ń há sórí kọ́ wa nítumọ̀ ẹ̀ àfáà tó ń kọ́ wa èyí tó pọ̀ náà ọ̀rọ̀ kùránì ò yóò gan náà gbogbo wa náà la gbàrú àwọn ọ̀dẹ̀ yẹn kọjá kọ́lọ́n tó wá ṣàánú wa tá a wá padà ní ilé tó gidi lọ kẹ́sì tó yé wa àìsímọ̀ ó máa ń fà á nígbà míì ìmọ̀ tí ò tó nǹkan ìyẹn tiẹ̀ burú ju kí mo má ti lọ́ngbà mi torí pé ojú àpọ̀ nǹkan ló máa ń jẹ́ ẹni yẹn ò ní já láì mọ̀ kò sì ní jẹ́ mímọ̀ eléyìí ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn shabab àwọn youth wọ́n lọ àwọn mọ̀dárì wọ́n lọ àwọn ilé kéwù yẹn ohun tí wọ́n fi ń kọ́ oògùn nínú ike oògùn tí wọ́n fi ń kọ́ tọmọ kùrán àti àdìsí lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ohun tí wọ́n máa gbàjọ àwọn àṣírí ni àṣírí àṣírí àṣírí wọn ò sì ní yé máa pera wọn láàfáà wọn sì gbà àfáà lóòótọ́ lójú àwọn ènìyàn ẹ sọ pé kò kéwú bẹ́ẹ̀ sì ni òye ìpín kẹta àwọn làwọn tó wá pé wọn aṣíwájú ẹ̀dá sọ báyìí kò yé wọn àwọn ṣe báyìí yé wọn tí fi ìlànà tí wọ́n ti kéwú kò bá súnmọ́ lọ wọ́n ti wá ń hàn láwùjọ gbogbo ayé ló ti gbà wọ́n láàpá ohun tí wọ́n ń jẹ nìyẹn àti wá ṣe u-turn wípé ah iṣẹ́ ń sọ yìí àwọn náà bá pàdé nínú síra lóòótọ́ òdodo ni àti ṣe u-turn bí ìgbà téèyàn fẹ́ da ilé tó ti tó ti mọ tó fẹ́ dáwó ló máa ń jọ lójú wọn wọn á wá takú lórí ìlànà táwọn ti ń bá bọ̀ yìí tẹ bá wá ń kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmẹ́bí tí wọ́n lé sí ní tí wọ́n máa fi tẹ̀sí pé ìsìláàmù sáúdí nù sáúdí ni wọ́n ti máa ń ṣe ìsìláàmù gba ẹ̀dá kò tẹ̀lé ọlọ́run sáà mẹ́bí ló sọ fún wa pé ìṣe kan tara sáúdí ni ìṣe kan tara nàìjíríà ni nínú ìsìláàmù kan náà pọ̀lá ìṣẹ̀fín tó jọ ọ́ ó bá àwọn ará sáúdí táwọn náà wà lórí kọ́ọ̀tọ̀ kan tó jẹ́ pé ọlọ́run ọba wa ń sọ àyà kalẹ̀ ó wá ń wòye tó dánú kọ́tọ̀ wọn ó ń sàǹkó ẹ̀ ó wòye tó dánú kọ́tọ̀ wọn ó ní kí wọ́n yí padà gbogbo nǹkan àmì ìjọba fi jíṣẹ́ fún wa tó bá ti ẹ̀jẹ̀ pé inú kọ́tọ̀ lárúbáwá ní ìpìlẹ̀ nígbà tá à nẹ́bí ti fi jíṣẹ́ ó fi kúrò ní kọ́tọ̀ lárúbáwá ó ti di ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn tó kórìíra Islam gbogbo nǹkan ìṣe Islam wá ní kọ́tọ̀ lárúbáwá ni o tó bá jẹ́ kọ́ńsọ̀ lárúbáwá ṣùgbọ́n náà mọye kọ́ńsọ̀ tó ń dá kó tó sọ pé kọ́ńsọ̀ lárúbáwá lòun fẹ́ kó jẹ́ èdè fún tíra tó ń sọ̀kalẹ̀ tó wá ní problem sí ẹ so ẹni bá ní ìfẹ́ tiwa tiwa ń tiwa ló fóun débi pé òun kórìíra Islam òun kórìíra súnmọ́ aṣáájú ẹ̀dá torí pé tiwa ń tiwa ẹ̀ la fẹ́ kó lékè à wọ́n lọ́ọ̀ ó dájú pé ẹ̀sìn bàjẹ́ mọ́ lára àwa ni ká má jẹ́ kó ba tiwa jẹ́ so bá a ṣe ń sọ̀rọ̀ yìí káwa náà máa wo ìgbòlá fọ́ọ̀sì yìí sẹ́ni tí ò pé rárá ni wá ni àbẹ́ni tó ké bí aláìké aké díẹ̀ ṣùgbọ́n rò yé wa tó àbẹ́ni tọ́rọ̀ yé tó wá ń wo pé à káwọn bá fẹ́ ṣẹ́rí padà à nǹkan ó bàjẹ́ ní tí ó bàjẹ́ yẹn ní tá à ń mú lọ fẹ́nu ni àwa bẹ ọlọ́run ọba yìí pé ọba tó ṣèlérí pé òun lòun dá wa òun lòun ń bọ́ wa gbogbo ẹni bá láníyàn rẹ̀ sí Islam ó máa wò pé ọ̀run ń jẹ ní kéwú táwọn ké kó sọ òdodo fọmọ aráyé ọlọ́run ọba tó yó wa wọ̀ láàyè ká fi ẹ̀mí òdodo ká fi jíṣẹ́ Islam gbogbo ọlọ́run fún èmi àtẹ̀yìn ẹ ibikíbi tó lè yẹ̀ wò ká wà nínú àwọn àbíká pé àwa ta jẹ́ mùsùlùmí fìyì ọlọ́run dàpọ̀ ṣe àtúnṣe wa káyìn jù nípa àgbọ́yé Islam káyìn jù nípa bá a ṣe ń sin náà tàbá wá ṣe léyìí èmi fi lọ́kàn balẹ̀ sí wọ̀lúwàá ohun tí gbogbo wa ń tọrọ yìí bá nẹ́bí ṣe jẹ́ iṣẹ́ fún wa ọlọ́run ọba ní tí gbogbo ọmọ ànẹ́bí Adam pátápátá tí wọ́n bá kóra jọ sórí pápá kan tí kálukú wa ń tọrọ nǹkan tó wù ú wọ́n bá ní kí lẹ fẹ́ amọ̀kan tẹ fẹ́ gbogbo yín lẹ kówó gbogbo yín lẹ fàlàfíà àbí ó ní kí gbogbo yín bá wá sọ̀rọ̀ gbogbo ń tẹ fẹ́ pẹ̀lú gbólóhùn kan tọ́lọ́hùn bá ṣe fún gbogbo yín pátá ó ní wọ̀n láàyè kò dín nǹkan tó ń bẹ ní sọ ọlọ́run ọba kù ju bí kéèyàn fi abẹ́rẹ́ kó torí abẹ́rẹ́ wọnú òkun kó wá yọ omi mélòó ni máa bá abẹ́rẹ́ yẹn jáde. ọlọ́run ò tiẹ̀ mọ̀ fóun náà kankan díẹ̀ pọ̀ tá a bá ń wà nǹkan tọ́lọ́run ò báyìí sí ìdílé wa lọ́wọ́ ọlọ́run kan tó ń ṣe rè sọ̀hájú kan láàrò rè pé ó máa ń gbọ́ àwọn màláìkà yìí kí n bá sọ fún yín pé wọ́n láwọn kan bàjà fún ọdún kọrin táwọn àáfàá kan ní ó súnmọ́ pé sùúrù tó ṣe nínú àrùn yẹn nínú àìsàn yẹn òun lọ́lọ́ fi ṣàpọ́nlé fún wọ́n ń pe ààrùn náà ní bàwá sí ẹ̀. èèyàn máa rò pé ẹni tó bá sáyé ọlọ́run débi tó ráhùn màláìkà ó lè máa pa ìtàn láṣẹ kókó kúrò lára òun ṣùgbọ́n bá tó dá wa èyí tó wù ní oṣù jọ kálukú wò Islam kì í fi parọ́ tó o bá ń wáyé tí ó tàn ẹ́ kúrò ní Islam ọdún gbòmí Islam ń sọ fún wa pé àwọn tó fáyọ ọlọ́run padà dáhùn ìtàn máa ń pọ̀ jù ó ní ṣùgbọ́n

abúzẹ́yì ẹwọ́ ẹni méjì fún yí you are number one. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. lórí nínú kan gbóná. wọ́n ní lórí lílo nǹkan gbóná àwọn ìyàwó wa tó máa ń fi omi gbóná wẹ̀ kọ́ kí ni Islam sọ nípa ẹ̀. mo bi medical doctor léèrè wípé ṣé medicine máa ń recommend kéèyàn fi omi gbóná kó fi ṣe ìwòsàn doctor tí mo bí ń jọ náà kó fi dá mi lóhùn ni pé medicine recommend ká fi heat a sì pa jam sínú omi ṣẹ́ǹgbọ́n mi tá a bá bọ́ ilẹ̀ tó hó àwọn ẹ̀mí kéékèèké tó wà nínú ẹ̀ tó lè di àrùn tó alára wọ́n á bá hìt yẹn lọ wọ́n á mẹ́sìn ò wá sọ fún wa pé hìt tó wà nínú omi yẹn gangan ni ká ti ṣe ọ̀nà tó bá ti pa àwọn nǹkan yẹn tán ká wá jẹ́ kó tutù ká tó lù síbi ká fẹ́ lù ní ti dókítà ọjọ́ sọ nìyẹn ó ṣeé ṣe kófin náà yàtọ̀ kí la bá débẹ̀ ni pé à ń bi dọ́kítọ̀ yẹn léèrè pé táwọn èèyàn bá bímọ wọ́n máa ń sọ pé kí wọ́n fi omi gbóná kí wọ́n fi jó abẹ́ ó wá ní rárá ohun tí wọ́n máa ń sọ ni pé kí wọ́n bọ́ èrò omi kí wọ́n wá da iyọ̀ sínú ẹ̀ láti lo eh, saline water so that ibẹ̀ yẹn ò ní wà infected ọ̀tí pé dókítà kan ló máa ń recommend pé omi tó ń gbóná láéláé ni kí wọ́n fi jó ara ẹ dókítà wà láàrin wa kí nǹkan tí mo sọ yìí tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n dákẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ tó bá ní correction kí n fún dr sekori mai dr muhai láti wà lórí ọ̀rọ̀ mo fẹ́ kí wọ́n dá sí ilé o kí n tó wá sọ pé nípa ti Islam kí la fẹ́ sọ nípa ẹ̀ ẹni òfin náà alhamdulilayi now nǹkan tí mò ń sọ yìí sì àwọn jẹ́rìí sí pé bí dókítà yẹn ṣe dá mi lóhùn àwọn ò ní problem pẹ̀lú ẹ̀ now ó túmọ̀ sí pé gbogbo pé à ń fi àkísà sórí lantern fi ba ìwọ yẹn traditional medicine ni orthodox medicine recommend yẹn ṣẹ́ǹgbọ́n mi ní good ká fi ọ̀bẹ sórí lantern ká fi débi tó ń dùn wá traditional medicine ni òun la sọ pé sọ̀hábì yẹn sọ wípé nígbà tó òun ṣe òun ra àwọn aláìka mọ́ torí ànábì ò recommend yẹ ó ní kò dáa bó tiẹ̀ jẹ́ pé o lè jẹ́wọ́ sùn ànábì ní kò dáa olómi gbóná yẹn ẹ̀ mi ò rí àtọ̀ láàárín ẹ̀ àti lílo ọ̀bẹ gbóná alánà especially nígbà tí mo ti gbọ́ lẹ́nu dókítọ̀ wípé modern medicine gan kò recommend wọn kò ní ó gbóná jóra ó kàn recommend kí wọ́n bọ́ èrò omi kó lè pa jam àwọn àjọkò ìgbòrò tó clear alhamdulilah question number two. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Obi Maya Abdul Qadir Qadir Barakallah. Ó kọ́ṣẹ́ tó ń ṣe. Àbí sílẹ̀ ń tẹ̀yẹ́. Not yet ọlá èyíkéyìí tó jẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ sí náà bísímìlá. Okay. pé kó gbala bọ́ pẹ́sùn yìí mo ohun yẹn dé òkè náà ẹni tó bá ìmáàmù ẹ̀dúdú rákà kẹta ó one and two one and two yẹn a máa ń ké fátíhà àti súrà ń bẹ̀ ìgbà tó ń dé rákà ẹlẹ́ẹ̀kẹta ló bá tí ìmáàmù tó máa ń ké fátíhà nìkan ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ ìkan bẹ́ẹ̀ àmẹ́bí sọ́lá láàrin ó ní mo fẹ́ rántí hadith yẹn lára ní ìpìlẹ̀ ó ní ìdá tẹ̀lé àtúmọ̀lá àdáhàn فأتوا إلى المسجد وأنتم تمشون ولا تأتوا وأنتم تسعون وما أدركتم فصلوا وما فاتكم níbì kan ó ní fàtìmù níbì kan ó ní fọkànlù ó ní tẹ bá wá sí mọ́ṣáláṣí tẹ bá ti gbọ́ àgbà ẹ wá jẹ́ ìpè yẹn pẹ̀lú pé ẹ̀ ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn ẹ má sáré ẹ má sáré wọ̀ ọ́. wọ́n ti pè ní sákèésì mọ́ṣáláṣí wa pé àwọn èèyàn kan máa ń sáré wọ ìlú ẹlòmíì ìkánjú pé kóun lè bá ló fi fòràn báyìí títì tó fi jọ́nà ọba nípè ọlọ́run kọ́ ní ṣàhádà ṣùgbọ́n àtẹ ká máa sáré kábàkàbà tó ká lè bá ó takò súnà anábì wa ní kẹ́ ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀ ẹ bá lẹ́yìn náà ẹ ó ní fa àtìmù gbólóhùn àtìmù ni pé ó túmọ̀ sí pé ẹ mọ́lé ẹ complete nǹkan tí yẹn fẹ́ complete ó ti ní sílẹ̀ àbí so àwọn tó tó hadith yẹn wọ́n níbi tó sọ pé fa àtìmù yẹn ó ń jẹ́ ká gbọ́ yé pé méjì àkọ́kọ́ tẹ́lẹ̀ yẹn bá òun ni kó kà ní eh, méjì tó bá lẹ́yìn ìmáàmù yẹn òun ni kó kà ní nọ́mbà one and nọ́mbà two yẹn kò tó bá dìde èyí tó fẹ́ dákì yẹn á ṣe nọ́mbà three and four bó ṣe máa kí three and four tó bá ń dáhùn ẹ̀ kí bẹ́ẹ̀ náà ni kò ṣe kí kí yẹn clear àwọn àfáà kan wá ní ohun ah, tó sọ pé àti òun náà ló tún sọ ń bòmí pé fákúndú ohun táwọn gbọ́ fákúndú yẹn ní sí ni pé san padà sísan padà yẹn lọ́dọ̀ ọ̀tàwọn ohun tó túmọ̀ sí ni wípé èyí téèyàn mix yẹn yẹn one and two ti ìmáàmù yẹn òun lèèyàn jẹ ní gbèsè tó ń san padà òun ni kó fi ṣe kí ni o kó fi bẹ̀rẹ̀ tó ó máa túmọ̀ sí pé tó bá dìde lẹ́yìn ìmáàmù tó tó fẹ́ kéèyàn á ké láti sókè á ké pàṣẹ́hà á ké súra torí pé ó ní kó o san padà béèyàn ṣe jẹ gbèsè náà ni á ṣe tán àbẹ́ẹ̀kọ́ ni sọlọ́dọ̀ àwọn àfa kan fásíà pẹ̀lú súrà bẹ́ẹ̀ fásíà pẹ̀lú súrà wọ́n bá bi wá léèrè àwọn máa sọ pé méjèèjì ló kọ̀rẹ́ ṣùgbọ́n ọkàn àwọn àfa kan balẹ̀ sí àkọ́kọ́ yẹn fún àti mú ju ìkejì tí mo sọ yìí lọ so clear alhamdulilah tala fún nọ́mbà three ó sáré béèrè ó jẹ́ last question. ẹ̀tọ́ kìíní yẹn. ó kẹ́ bèrè máa kò ní. orúkọ yìí nàbó mẹ́sàrà ẹ wá sàn kọ́kọ́ sí ẹ̀. school administrator bárakàlá fún mi náà. Àfáwọn ṣe ìgbèrè pé Sọlátù Tẹ̀síbíyà ṣó wà authentic. Hadith bá nẹ́bì kíkọ́ wa ní Sọlátù Tẹ̀síbíyà wọ́n ní ṣó kọkàn balẹ̀ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ hadith àwọn máa ń fẹ́ wo eléwo lọ́kàn balẹ̀ sí nínú àwọn ògbóǹtarì sí oní hadith kọ́mẹ́ǹtì wọn ó máa ń dá ìdá wa àwọn tọkàn wa balẹ̀ sí ní zamani wa yìí sheikh nasiruddin al-albani ó ní hadith yẹn ó wà authentic pé sọlá tó tẹ̀sí ànábì rẹ̀ kọ́mẹ́ǹtì ẹ̀ lóòótọ́ tó clear a gbọ́ pé àwọn àfáà kan ní lọ́dọ̀ àwọn àdìsí ẹgbẹ́ ọ̀rẹ́ ọkàn mi balẹ̀ barakallahu subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ dákun wọn ní kí n ti tó ilé sí pé àwọn èèyàn máa dá ike wa padà lọ́dún yìí bíi last year ike ike dẹ̀ tí wọ́n ti lọ́dún yìí pé kẹjọ tó ń tọ́ lọ́hùn máa bá wọn dá àwọn ike oúnjẹ yẹn padà náà. ọlọ́fẹ́ pè mí. Aleykum salaam wa rahmatulah. أشهد أن لا